àkàràmọ́kún lọ ọ̀rọ̀ jẹ́ kí a rí yín pé ìbéèrè eléyìí òun ni wípé níjó ní tí ẹ ń ṣe dẹ̀rásà lọ fún wa ẹ ní àwọn ìyàwó ànábì pọ̀ hmm. àmọ́ ẹ já mọ̀ yìí pé ànábì fẹ́ ìyàwó kan tó já sí pé àwọn kírísítẹ́nì wọ́n fi fún ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. ǹjẹ́ kínní yìí ìjó lóòótọ́ tá a fi back it up. naam torí ó wà sábìtì inú báíbùlù kódà ẹni ń sọ wípé àwọn kírísítẹ́nì wọ́n ń lo ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí wọ́n ń lo against wa wípé àwọn. ẹja wa yàn díẹ̀ ṣe é rí halkọ yìí halkọ tó na ẹlmiya iná ni o ti yẹ báwọn kì í ṣe ẹlmiya tó adabiya tó ẹtìjàjìya bẹ́ẹ̀ yàn sàkọ̀fìyà bẹ́ẹ̀ yàn bá ní nǹkan tó bá fẹ́ yọ kúrò mẹ́ kọ́ yọ tó bá ní nǹkan tó fẹ́ fi kún kó fi kún fi kún tó bá ní nǹkan tí ó bá fún wa pé ẹyẹ yìí kó fún wa. you allowed you allowed but ẹhẹn but kọ́má ṣe mà pé ọ̀rọ̀ mímà a wà ní halkọ mímà ó ti máa halkọ́tún dìrazíyà kẹ́ni kan kàn á dé kọ́ á ní ah, àbá òsì àbá abárágbá gánà àgàngán abirungba funfun <laughs> ó ti yé. ǹjẹ́ nọ̀nù. ṣé ọ̀rọ̀ mímà ni abirun birungba funfun. ọ̀rọ̀ mímà kọ́. ibi tẹ́ ti mà ní pé gbogbo àwọn yìí láyà hadisan wọn èyí fẹ́ gun òun nílàákàyè tí wọ́n fi gbọ́ ọ̀rọ̀ mímọ̀ ni. ẹni tó bá wá ní mọ̀ ní paru ní tẹ̀ yìí òun ni ó eh. ó láfikún àbó ní tó kù díẹ̀ ká tó jí òye àbáyé ṣe ní you are allowed you are ọ̀rọ̀ akọ mo lè sẹ́ni mẹ́sẹ̀gì ah, kí wọ́n sọ ẹ̀tún bá tàn sí nǹkan ọ̀dà nǹkan báyìí ń kọ́ báwo ni àtún wá sàlàyé wà máa yà àkìlù ha ìlàlà gbogbo gbàdé máa sọ wà máa yà àkìlù ha àlìmọ́ ọlọ́run ọba yẹn nìkan sọ̀rọ̀ ọlọ́run bó àwọn onímímọ̀ torí ọlọ́run sọ pé ẹnìkan ò lè ní làákàyè ni máa ń làákàyè gbogbo àbàlátà kìlú náà àwọn aláìmọ̀ kan lọ́rùn bá wí hmm. kìí ṣe kìí ṣe kìí ṣe àwa. àwọn tó bá wá dé làákàyè tí wọ́n ń gbọ́ àwọn tó ń àwọn tó ń nù. Hmm. naam anabi muhammad máa anabi wa muhammad yé ń mú yé ń anabi wa muhammad sallallahu alayhi wa sallam ọ̀ràn ọba ìletò ìletò ìletò ìletò kọ̀ọ̀kan lànà mahama máa kọ rìzálà sí báyìí. sallallahu alayhi wa sallam. anabi ọkọ rìzálà yóò ní sọ àgbà lànàbí ọmọ akọ ayé bẹ̀ kọ́ ni. bẹ́ẹ̀ni. za ọ̀nà àwọn sọ̀hábà tí wọ́n tọ́ ẹ̀hẹ́n báwo làwọn sọ̀hábà ti máa nǹkan kọ. ó yá sàlàyé yẹn náà. àwọn tí anabi bá ọba bá jagun tí ọba àwọn tó bá kó tí wọ́n kó wọn. lójú ogun lójú ogun o ti yé báwọn nti wọ́n fi ń ṣe ẹtíkù wọn ẹtáàkù wọn àkílẹ̀ ń pè é náà ni fi ń ṣe ẹtíkù wọn tí fi bọ́ ọkùn ẹrú kúrò lọ́wọ́ wọn fi wọ́n fi wọ́n fi wọn kó ni wọ́n òun ni kí wọ́n ma wọ́tọ́ nǹkan kọ ya ma kọ́ àwọn akọ́ àwọn sá ọ̀yà ti hmm. nǹkan ni wọn ti ti sọwárí kí là ń sọ. Eh, kírísítẹ́nì tí ó jẹ́ àwọn ọba kọ̀ọ̀kan tá ànábì kọ lẹ́tà sí. ànábì wa kọ lẹ́tà sí gbogbo wọn inú àwọn ìlú tó ń sí ọlọ́run kọ lẹ́tà sí inú ẹ̀ ní Rome inú ẹ̀ ní eh, Faris inú ẹ̀ ní Mazar ọgbọ́ àgbọ́yé kọ lẹ́tà sí ọba ọkọ lẹ́tà sí eh, kí là ń pè kìsìrá tifaris kìsìrà yẹn rèé àwọn àwùzánù àzàbùlà àwùzánì yàbùdúnà làwùzánà níta wọn ń sinu ó ti bá wọn àwọn èsìn ẹ̀sìn kìrìsìtẹ́nì wọn èsìn ẹ̀sìn islam ó ti òsàlà wọn ń sìn anabi wa kọ lẹ́tà sí ọba kìsìrà nígbà ọkọ lẹ́tà sí ọba kìsìrà ọ̀nà sàhábà ọ̀kan ọ̀kan náà sàhábà lọ pé kọ́ lọ lè fún lẹ́tà ntọ́ kọ ni wípé asa ẹ bisimilahi rahman rahim mẹ muhammadu rasulillah. sallallahu alayhi wa sallam kisra azim al-faris o ti yawo anabi wa ni assalamu ala man taba al-huda ba anabi ji salama sama ti ye ba se musliminu kò ní bí assalamu alaikum assalamu ala man taba al-huda kò kò rí bẹ́ẹ̀ yọ wa ni anabi wa sọ pé aslim teslam yóò ti kàlọ́hu ajraka marratayn ba anabi ti ma sọnu bọ́n ṣe islamu ndílẹ́ta tí mo kọ́ sí ọnu ṣe islamu kó o la ọlọ́run ó fún ọ lẹ́sàn-án lẹ́lẹ́mejì ó ti yé àmọ́ tó o bá ṣe ìsìláàmù ẹ̀ṣẹ̀ gbogbo àwọn tí ń jẹ́ ìran rẹ ìwọ ló ru ẹ̀ṣẹ̀ wọn lálùkìyàmà ọmọ abẹ lọ́rùn rẹ sẹ́ni bó ti rán sàábẹ́ sí ọba kìsìrá kó tó di pọ́ba yẹn ka lẹ́tà rẹ̀ tó bá rí pé látọ̀dọ̀ ànábì ló ti wá ọpọ́n alẹ́ ó ṣe gbogbo nǹkan ó ti máa wọ́n fún sàábẹ́ wọ́n fún jíjẹ wọ́n fún láyè wọ́n ṣe wọ́n sàpọ́nlé rẹ̀ bó lànà bó lànà bí wà lọ́hùn ṣe dáadáa lọ́wọ́ ó ń dáadáa ni nígbà ọba ka lẹ́tà tó náà ní pé a ah, èmi ládùúgbọ́lá mi ṣe yìí èmi ni àsìlímù tẹ̀sílámù ah, lẹ́nu tọ́já sí wípé abẹ́ ọlá mi lọ́wọ́ tẹ́mi ẹsẹ̀gbẹ́ rẹ̀ tọ́lá mi ẹsẹ̀gbẹ́ ọlá rẹ̀ ọkàn fa lẹ́tà náà Muhammad ọba fa abayọ̀ lọ́ba dàlú sàábì náà bó ti da lẹ́tà àwọn lù ú pẹ̀lú bínú iná lọ́fi lọ́fi báyà ìyẹn bá kúrò mẹ́ ìyẹn bá ń lọ àmọ́ gbà tí yẹn ó fi dé ìlàjì ọ̀nà ìbínú ti ó ti wá lára ah, ti ṣe yìí ìgbà tí sahabi náà dọ́dọ̀ anabi Muhammad tó fi hàn anabi gbẹtọ̀ lẹ́tà tẹ fún mi báyìí báyìí bó ti ṣe bó ti ṣe ni ah kíni wọn bí ó ń ṣe ọlọ́run nu anabi lọ́ya lẹ́tà rẹ ọlọ́ya ọlọ́ya ọlọ́ya anabi ni masakala omulikawu anabi ni ọlọ́run ti fa ọlá rẹ ọ ti fa ọlá rẹ yálà tóní ó ti bá wọn kò sọ́lá ma fún un anabi ah, fi wá fi tẹ̀lé pé idha halaka kìsùrọ̀ fàlà kìsùrọ̀ bá àdàwù. Allah anabi winu anabi ni díọ̀ kìsùrọ̀ ayé bá ti kú kò sí kìsìrà mọ́ àtúngbọ́ ní ti ń jẹ́ kìsìrà mọ́ kò sí àṣìgbọ́ mọ́ dòní. dòní ó wọlé bẹ́ẹ̀ ni ó wọlé bẹ́ẹ̀. ìtàn tiẹ̀ nìkan ló wà ní tàrí. lẹ́yìn rẹ̀ kò sí kìsìrà mọ́ lẹ́yìn tiẹ̀ kò sí tàn kìsìrà kankan mọ́. ara anabi nu. sallallahu alayhi wa sallam. ó tún ara yàn lọ sí ọ̀dọ̀ kẹsàrù rome ọba ti rome rome yẹn kìrìsẹ́nì làwọn hmm. kírísítẹ́nì ni wọ́n hirkol hirkol rome bẹ́ẹ̀ ni ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ hirkol rome yẹn anabi kọ́lẹ́tà sóhun náà tá nabi ni mɛ muhammad rasulillah ila hercule azim rome anabi ni asalaamu ala mani taba alihuda anabi ni aslim teslam yuti kallahu ajora kamaratein anabi ni gba isilamu kò lila ọlọ́run ó fún ọ lẹ́sàn-án ẹlẹ́mẹ̀jì fàyín ní àbẹ́yìdá bọ́ba ti wá kọ́ gbogbo ẹ̀sìn tí ń jẹ́ ìran rẹ ọ̀run rẹ ni ọ wà ó ti yé kírísítẹ́nì sí lòun òun náà ta sálámà rìsálà yẹn ó ti yé báwọn ó wá ka rìsálà náà ńgbà tó ka rìsálà yẹn ó wá ní ah ọlọ́run gbádùn rìsálà yẹn ó ní tọkọ yìí dá lóòótọ́ òun sì rẹ̀ dáadáa àwọn náà ti ń retí torí ìwé àwọn ti sọ fáwọn pé ànábì kan bọ̀ wá ó ti yé báwọn àwọn ti ń retí kójú òun ó bi àwọn àlùmọ̀ àwọn àjọ òun bi àwọn àjọ àwọn àjọ ẹ̀ bá yarí wípé ntọ́ báyìí mú tọ́ báyìí kú òun kò sẹ́nìkan tí ó tẹ̀lé ọmọ ọba fi sọ fún sí ànábì wípé tọ̀ tí wọn náà gbọ́ báwọn bá ń sọ fún onímọ̀ gbọ́n tó wí àmọ́ ẹ̀ ní tẹ̀lé ó dé pé ìfẹ́ mi dànù èmi tí mo ti jẹ́ olórí n so iná ni mo máa pé mo máa pé lóòótọ́ ni tó mú wa wa lóòótọ́ àmọ́ onímọ̀ ní ìgbà pé kọ́ má bínú ti

kírísítẹ́nì lòun náà àwọn àjọ wọn ní kìbùtíyà àwọn akibat. láti lẹ́lẹ́. láti lẹ̀ ìjọ anabi Isa ni wọn ìjọ Jésù náà ni wọn. salatu wa salam ní masari. ní masar àwọn kìbùtì àwọn kìbùtì ìjọ ti anabi Isa iná ni wọn. naam anabi wàhálà Hatibu sóhun sàbẹ̀ tọ́nà ni Hatib bunu abi balta Hatib bunu abi balta bàtún wílẹ̀ kan. Hatib. bùnà àbí àwọn là nàbì Muhammad rán pẹ̀lú rìzálà kọ. lọ fún ní lẹ́tà yìí ìgbà tí hakim ọ jẹ́ ọ̀jọ̀gbọ́n nígbà tó ọba yìí ìtàn bí ìyàwó ti jẹ́ ní sọ fún ẹ ọ kpọkpọ ti dànù bàbá. òun ni bá àhùn láti ni. nígbà tó wá tó ní mazari ọ wọlé wọn anabi ni muhammad wọlé ọ wọlé wọ́n fún ní makana azim wọ́n fún láyé ńlá wọ́n makana rẹ̀ wọ́n gbé síbi ọ̀dà wọ́n sì ṣe eh, eh, eh, akramahu gayatal ikram o tiye ọ̀sàlejò ẹ̀ o ṣe dáadáa torípọ́dà náà mahama lójú wa ńgbà wa nùtọ̀ kí lọ́ọ́ bá wa ó ní ntí mo bá wa ni wípé wọn látọ̀dọ̀ mahama ó sì ní fún yín lẹ́tà ó ní dúró ó tó fún mi lẹ́tà mahama òun tá ń gbúrò rẹ̀ ṣé lóòótọ́ ni ọlọ́run lọ́ra lóòótọ́ sáà nábì ọlọ́run ni lóòótọ́. ń bi ẹni tá nábì ọlọ́run. ń bi hati bẹ́ẹ̀ hatibu ni bẹ́ẹ̀ ni ànábì ọlọ́run ni ọlọ́run ló sì rán onígbà wàá jẹ pé ọlọ́run lọ́ra èyí ṣe ń jọ́ táwọn lu rẹ̀ lé jáde kúrò ní maka tí wọ́n ní wọ́n lọ Mádínà tí wọ́n lé kúrò mẹ́ẹ̀ tí wọ́n bára ní tí wọ́n lé èyí ṣe tí yóò ṣe pèlè wọn jọ náà halaka wọn kọ́ làánà wọn èyí ò bá dákẹ́ báyìí ó mọ̀ hakimu ni ànábì ọ̀ránṣẹ́ mú ọ dákẹ́ ọba wókè ó ní ọlọ́run fẹ̀mí ó ní mo fẹ́ béèrè béèrè kan lọ́wọ́ yín padà ó ní nà. kí ni bere òun. ó ní ìjẹ́ jésù tí ẹ̀ ń sìn tí ń jẹ́ isa yìí ní jẹ́ anábì isa sọ́lọ̀ ńlọ́ra lóòótọ́ sójú sí ọlọ́run ní ó ní ọlọ́run òjíṣẹ́ ni. ó lè ṣe tọ́já sí wípé ńjọ́ tí àwọn àjọ rẹ̀ tí wọ́n fẹ́ hangi ẹ̀. wọ́n hangi rẹ̀ ṣe tí <laughs> jaa alhakim min alhakim jaa alhakim min alhakim. wọ́n ní ah, eléyìí ọlọ́gbọ́n ni ẹni ọ̀ràn wa náà ọlọ́gbọ́n lòun náà ajá ah, sí pé anabi sọ̀rọ̀ wa ọ confam ọkọ̀ confam ẹ̀ báwọn. Hmm. lẹ́tà náà dà ọ wá gba lẹ́tà ọ wá ka lẹ́tà náà yókè mẹ́ muhammadu rasulillah ilá ilá kí ni ilá mukawkis azim misra aslim assalamu ala man ittaba al-huda aslim taslam yutika Allahu ajraka fa in abaita fa inna alayka ismul qibt. gbogbo àwọn. àwọn kìbùtì àwọn kìbùtì àwọn kìbùtì àwọn ará íjíbùtì kìbùtù náà ní íjíbùtì lónìí alikibutu ní íjíbùtì òun ló ní íjíbùtì. Masha Allah. àwọn kìbùtì àwọn ní íjíbùtì níbi ń jẹ́ ìlú kíbútì ní ìlú íjíbítì. íjíbítì àwọn ni wọ́n ní láti lẹ̀. àwọn láti lẹ̀ àwọn nìkan wọn. àwọn lọmọ onílẹ̀. àwọn lọmọ onílẹ̀ àwọn lọmọ olù. àwọn lọmọ olù. ọ à ń sọ fún un wípé kọ́gbà kó lè là ọlọ́run fún lẹ́sàn rẹ̀ méjì láyé àtàkìyàmà àmọ́ tí ó gba gbogbo ẹ̀san tí ń jẹ́ ọmọ kìbùtì òun ni ó òun ni ó ní. tẹ́nígbà tó ka ó dérí kodò báyìí gbàdí ó gbẹjọ́ òkè òun náà wá kọ lẹ́tà sẹ́yìn àpá àwọn àtọ̀wọ́n ọ̀kọ́ lẹ́tà àwọn fún òun ránṣẹ́ ni ó ti yé òun wá kọ lẹ́tà ntọ́fà tí masari fi rí bẹ́ẹ̀ lónìí nìyẹn. tó sọ masari dìbò ti wà yìí. tó sọ masari dìbò ti wà lónìí nù. masha allah àṣírí ẹ̀ rèé. àti rome àti paris yìí erípa erípa wọn kò kò ẹ́. kò lókè. kò lókè. kò lókè láyé lónìí. àmọ́ ni. nọ́mbà one ni kibla ni masari lónìí ẹlòmíràn máa tún máa ń tọ́fà mọ̀kọ́ kìsì yìí wá mú ọ wá bẹ̀rẹ̀ sí kọ́ padà ìwà ń dá padà sọ́nù sí ọlọ́run ìwà ń dá padà ìgbẹ́ látọ̀dọ̀ mọ̀kọ́ kìsì ìlà Muhammad rasulillah ọjọ́ jù sí ọlọ́run ó ní mo ti mọ̀ ó ní rò rẹ ti kàn mí wípọ̀ ń bọ̀ ó ti wà nínú tíra àwọn apọ̀ ń bọ̀ àmọ́ ṣáàmù làwọn ti ń rò wípé ó ti jáde àmọ́ bí ó ti jáde yìí náà ọ̀sá burú ń bẹ mo gbà ọ́ mo sì gbà tó wí lóòótọ́ ah òjíṣẹ́ ọlọ́run ní ọ̀ ẹni si ni ọ èso pòrọ gbogbo bí wọn ti ròyìn gbogbo ẹ mo bí n bá tiẹ̀ rí ọmọ orí lápẹ lára. ẹni ọ̀ràn wa. ẹni ọ̀ràn wa yìí ọ ọ gbọ́. bàbá. ẹni ọ̀ràn wa ni wa ni dúró níbi ẹ̀dá ẹ̀dá kẹ́ dúró. ó ní ta nàbì fún yín ni pé haka ẹ ẹ kọ wulẹ̀ yìí sálẹ̀ o o ti bá wọn. sálẹ̀ o ti na amuruka bil islam Islam la fẹ́ kẹ́ ọtọ wọ̀ tẹ́ ti wọnú anabi Isa anabi ni o. Hmm, àgbọ̀yé. ẹ ma ẹ ma ẹ ma ba ta o. àní hmm. ẹ ba isa sá ta o. àní ẹ gba isilamu tó ti ba isa yìí ta sọ̀tá. àwa náà ba o. anabi. gba Islam. gẹ́gẹ́ bi n sọ fún yi wa. Emi mo

nbẹnu tira ọ̀rọ̀ mímọ́ ni. ke ìwé kọ́ mi ka ìwé kọ́ mi ka. ìwé kọ́ lẹbi ka kéwù mi ka kéwù lẹbi ka ọ̀rọ̀ mímọ́ sì lélẹ̀. ọ̀rọ̀ mímọ́ ni pé ojú ayé rẹ kọ́ ni tó ń pèpè fún yìí ó de yà yín ó dìgbà tó o bá lọ tán o ti bá wọn ẹ̀yìn rẹ níṣẹ́ rẹ tó de yà yín èmi ló ti ní sí mọ́ngbà náà. ṣé ma pé eléyìí tún yàtọ̀ sí àwọn méjèèjì. àwọn ba tó kú. àwọn ba tó kú òun ló wá ní òun ló wá ní ó di ìléyìí ka ó ti báwọn وأن أرسل إليك بجاريتين ما شاء الله لهما مكانا عظيما عندنا عندنا bọ́rọ̀ mi ti jẹ́nu. ọgbọ́n eh. hmm. inna lahuma makanan aziman indana. ń fún ọ ó ti kọ́ sínú lẹ́tà pé mo ń fi àwọn ẹrú mi méjì tí wọ́n jẹ́ obìnrin tí wọ́n sì jọmọ lúwàbí tán jọmọ dáadáa tí wọ́n sì ní ààyè lọ́dọ̀ mi ẹrú ni wọ́n àmọ́pò tí wọ́n wà ipò ńlá ni mo fà wọn méjì mo fi ṣe é fi wọn tọ́ mo fi tọ́ lọ́rẹ́ mo fún ọ. masha allah. mo sì fún ọ ní aṣọ iye báyìí ìgàn báyìí o ti yé báwọn mo sì fún ọ ní ìbáka làpèjúwe ká gbé bi rànkúnmí. Hmm. mo fọ́ rànkúnmí kọ́ ọ má o ti yé báwọn. o kẹ́bùn fún anabi gbà. o kó aṣọ fún o gbé rànkúnmí fún ó sì fún ní àwọn ọmọ méjì tí wọ́n jẹ́ slave ẹ̀ tán jẹ́ ẹrú ẹ̀ àwọn járíà járíà méjì alákọ̀ọ́kọ́ ni máríyàtò kìbùtíyà ẹlẹ́ẹ̀kejì ni zìrínà ẹlẹ́kẹ̀jì sìrínà àwọn méjì lọ́wọ́ tẹ̀lé so kì í ọgbọ́ ọ̀rọ̀ pé wọ́n sọ̀rọ̀ against islam ọ̀rọ̀ eh, against kọ́ ọ̀rọ̀ ìtàn fati ni tó islam tó sì wà nínú ti báíbùlù ń gbàgbé pé àwọn ni wọ́n ṣe ń hùn ní báíbù kọ́ lọ́wọ́ àwọn lè kọ́ sínú báíbù wọ́n bá kọ́ báíbù wọ́n gbélé ẹ̀rọ nu ẹ̀rọ sọ fún wọn pé wọ́n máa rọ tẹ́lẹ̀ hmm. so ó yẹ kó wà nínú tàríkì ni inú isri christianity ló yẹ kó wà kò yẹ kó sínú báyìí torí kì í sọ̀rọ̀ ọlọ́run. masha allah àmọ́ gbogbo àmọ́ báyìí ni gbogbo nǹkan na ama kó sínú ẹ̀. bẹ́ẹ̀ni wọn gbàgbà kúgbà wọn máa ń rìn ní òun ẹni ní kẹsẹtì old testament new testament. lẹfile baru eléyìí ń bẹ. masha allah. inú tira turaasi lélẹyìí wà lọ́dọ̀ mùsùlùmá. eléyìí wà ó wà nù tán. inú tán islam. bẹ́ẹ̀ni o ti ye wa ni ka ko wọn lọfa anabi muhammad. alahu alayhi wa sallam. tọ́lá lomi mi ọba sara yìí nǹkan fẹ́ lomi bàbá sọ nǹkan lérè fèrè lásán kó tó di pé wọn kò ní retí ká ṣàlàyé rẹ̀ yóò ti máa bẹ́. bẹ́ẹ̀ni. àbí ká ṣàlàyé ẹ fún wọn dáadáa. má wulẹ̀ tí ìbínú ń ta bá ti sọ tí o bá ti yọ bí wá. ìyá máa béèrè ni fàdáàlú àhàlà dìkìrì. èkó tó ń látà àdàmú náà. àwọn èyí ni hati gbóná àbí baltaha kó wá fún sí ọlọ́run. sallallahu alaihi wasallam. nígbà wọn kó wá fún aná ni wọn kó àwọn járíyà

obìnrin méjèèjì tán á yìí anábì mú ẹyọ kan òun ni maria kìbùtíyà ẹyọ kan tá à ń pè ń zìrí náà òun ló fún azani ọmọ zabiti léwó tán. bẹ́ẹ̀nù tán. òun ló fún azani ọmọ zabiti òun ló ní wa azani gbà. àwọn obìnrin méjèèjì anábì gbà. anábì gbà. anábì mhm, fẹ́ kan nù wọn. ẹyọ kan tó fẹ́ òun ló bí ọlọ́run torí wípé nù òfin islam inú obìnrin tá a lè akadi tá a lè ṣe akidu nìka lórí ẹ̀ tá a so yigi rẹ̀ tá a sì san sàdá kí rẹ̀ fún lóbìnrin tó bá jẹ́ ọmọlábí ọgbọ́n tó jẹ́ húrà ọmọlábí lóbìnrin ọmọlábí lóbìnrin òun la san kí ni ẹrú tí n bá ń bẹ o ti yé báwọn mamalakati aymanukum o ti yé àwọn mọ́mọ́lákàtì àìmánu kún làwọn yìí hùn a ní san sàdáàkì wọn ntọ́ um, ìyá wa maria kibutiya tí wọ́n bá ń ka àwọn ummahatul mu'minin kama gbé aiza ummul mu'minina khadija ummul mu'minina hafsa ummul mu'minina ummu habiba ummul mu'minina tí wọ́n yẹ fi ka maria kibutiya sunu ummahatul mu'minin ìtumọ̀ rẹ̀ ni wípé ẹrú lòun kì í sọ ọmọlábí kì í ṣẹni tá nàbí lè òun n'esu lọ́kà tó so yìí tó pẹ̀lú yìgì yìgì ti Maria Kibuti àti so rẹ̀ torí pé ẹrú lò yìgì ẹrú so rẹ̀ nínú Islam. Masha Allah o ti ye mama lakati kati ayi manu kunu. torí ẹrú ọlẹ́nìkan tẹ́lẹ̀ náà. torí ẹrú ọlẹ́nìkan ẹni tó fẹ́ yìí tó jẹ́ mọ̀wúlá rẹ̀ yìí náà òun náà ni ó tọrọ ẹ̀ lọ́wọ́ rẹ̀. islam ti fàyè ń wulẹ̀ fún wa. tọ́rẹ́ nìyẹn béèrè yìí pé gílódé wọn ẹ wọn ẹ pé ẹ mari àwọn nínú àwọn ọmọ àtúntò mọ́mìnì ntọ́fà tí wọ́n fi pè sínú àwọn ìyá wa ìyá mọ́mìnì òun ni wípé ẹrú lòun. wàmà azalika ó bí ibrahima fún anabuwa muhammad anabuwa muhammad sẹtọdà hmm. stand báwo bó ti jẹnu sẹẹsì rí masari tá a sọ yìí sẹyidina umaru lọ padà wá lọ lè sí ayé umaru wọn sí láyé abubakar wọn ò rí bẹ́ẹ̀ wọ̀ gbàtọ́ dáyé sẹyidina umaru ni wọ́n lọ sí masari ló fi amúrù ọmọ aásí jẹ. wàálí níbẹ̀. wàálí níbẹ̀. ṣé anabi òde masari fúnra rẹ̀. anabi òde bẹ. oṣù ọlọ́kùnrin rìsáàlà anabi òde ibi wọ bẹ́ẹ̀ ńgbà tá anabi bẹ. sallallahu alayhi wa sallam. wala abubakar ayé umaru ni wọ́n ṣe lọ sí òun lọ fataha rọ́bàtà masari gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mọ̀kọ́ kéze ti sọ lákọ̀ọ́kọ́ wípé àwọn ọmọ rẹ̀ ní ọ̀padà sí lẹ́yìn rẹ̀ masari ọ̀hún tí umaru wá sí wọ́n ń sí masari yẹn tọ́lọ̀ ń fún wọn sí ní ọ̀pọ̀lọpọ̀ àwọn sahaba àwọn tí wọ́n nímọ̀ jìnkò jìnkò jìnkò jìnkò bàbára ogun agbórí wọlé ibẹ̀ ló ń kálukú yà wọ̀ wọ́n wá kó ìmàdé àwọn ni wọ́n ṣe iṣẹ́ òun tí masari fi wá di iwájú lónìí débi pé kọ́dà ẹlòmíì ọ̀fẹ́ gbà ẹlòmíì ọ̀fẹ́ ẹlòmíì ọ̀fẹ́ màmá nù mùsùlùmí pé sàódì sàódì nípìnlẹ̀ wa. Masha Allah. tí kì í bá ṣe kàábà tọ́lọ̀ ń gbé síbẹ̀ tá à ń lọ lè jọ́sìn ń bẹ̀ ti bá wọn ayé ti fẹ́ sọ masari di kíbla àmọ́ kíbla tó lẹ̀ ẹ́lmì kìí ṣe kíbla tó dín ọgbọ kíbla tó lẹ́ẹ̀lmi la kíbla tó dín sẹtigẹti látara wípé mọ̀kọ́ kìsìn yẹn ṣe dáadáa fún ṣe ọlọ́run anábì máa ń sọ bá àwọn sàábẹ̀ anábì ní istawufu bil kibti khayran fa inna lahum indi nasaban wa sihra anábì ní yaba ara egypt anábì ní ẹsẹ̀ dáadáa sí wọn o àná mi ni wọn o o ṣe ọlọ́run sọ bẹ́ẹ̀ àti dẹbi àti dàná o àwọn àṣọ àdìkà ẹ̀sìn rẹ padà wọ ṣànàbì padà wọ bẹ́ẹ̀. ó ti wá wà ń bẹ̀ wọ́n wá ń bẹ pẹ̀lú àwọn kìrìsìtẹ́nì àtàlẹ́ àná.